tó ń wò pé ah èèyàn ni ọmọ yìí tó ń fún ní owó wọ́n sọ pé òyìn máa gbẹ́nu sí spíkà o òyìn máa gbẹ́nu sí spíkà gidi gan-an ni that was from that was from uh, uh, straight from the heart ó máa gbẹ́nu sí spíkà because you have to come and explain to us the reason why you conjoined with um, Dorcas Adeyinka to lie on people that they kidnap. Whereas you are the one that kidnapped this woman. You might not be you might not be directly involved. Ìwọ Rosula ni mò ń bá wí yẹn. Tó bá ni kó ṣe. You might not be directly involved, but you are so you are paying. Ó dàbí àwọn kidnappers Nàìjíríà ni. Wọ́n náà àwọn babasẹ̀ tó ń sanwó fún wọn, tó ń gbébọ̀ fún wọn, tó ń provide ilé sọ́ba kó àwọn èèyàn sí fún wọn. So you are you too you are a kidnapper. Táwọn ọlọ́pàá wá ṣe wọn dáadáa bí iṣẹ́. They have to do it. They have to invite this woman to come. She has got a lot of lawyers to use, but she still needs to come and explain to us why she's using the cars to fight Abike, why she's using uh, uh Dorcas to, to, to kill, why she used the cars to kill this woman. I will always bank on that, that Rosula, helping and whatever it is, she's a kidnapper as well èmi ń sọ fún ẹnìyẹn o tó bá mọ̀ pé ó fẹ́ lọ mọ àwọn ọlọ́pàá ẹ wá kán wá mú mi o àbí nígbà téèyàn sọ lórí iṣu ẹ pé madam Rosula paid me ten million she mentioned your name it's not like she didn't mention your name where did you come out to debunk it you always write up some rubbish But you never write anything and say, I am sorry, I do not know what Dr. Adeyinka is saying or TMS blog. I have no affiliation with that. But Irani, you have paid into that account she's got. You must have paid into account in this UK. You must have paid into our into our charity organization in Nigeria or directly into our personal account, which the police has gotten all the information. Rosula, you cannot run away from this. you cannot and bí wọ́n bá tí wọ́n bá tẹjọ káàsì lẹ́yìn ó máa kà bòròbò that is why you were running helter skelter not to be not pé kó má mu kò dẹ̀ sí kò sí bí wọ́n ṣe ní mu yes she might be a british citizen ẹ ó sì gba pálí british yes ọ̀wá kò bá do two years nàìjíríà kò bá ṣe kinní kan ẹ eh, ó máa ṣe wọlé padà tó bá mú ẹ fún kidnapping tó ń find ẹ tó bá find ẹ guilty for kidnapping and tó ń find ẹ guilty for murder. That your red pill is a gun now. I'll keep on saying this to you. Chongbo, Dọ́kásọ̀ Adéyínká, in car. mú ẹ tí wọ́n wá charge GSC court, you are a gun now. yìí má ta kàrà gbẹ̀yìn Nigeria Nàìjíríà I'm telling you. Oh mata ta kàrà gbẹ̀yìn Nàìjíríà ni. So, don't think because i'm a british ẹ ti bá lò two years ẹ eh, tí wọn ò tí ì mú mi ẹ eh, wọn ò tí ì gbà yes ìyẹn fún àwọn tí wọn ò eh, tí ì ní ẹ tọ́sítọ́ tí wọn ò tí ì gba indefinite stay nìyẹn tó wá wà nàìjíríà tó ò tí ì ní kíní ẹ lọ́wọ́ that is your your your stay goal nìyẹn but yes ìwọ tó ti ní british passport lọ́wọ́ tó ti nationalize yes tó bá mú ẹ nísìnyí tó ń bọ̀ tó ń ṣá ẹ sí kíní pé o kidnap Dorcas you are a kidnapper you kidnap this woman what ìyá said. actually identify that you not kidnapped this woman. You you kidnap you you might say you did not kidnap her, but you were holding her against her will. That is kidnapping. Can you go and research about you holding someone without their will? That's what you did. Day by day, your case is becoming clearer to people. Whatever it is, say straight whatever ti ẹ pẹ́ pẹ́yìn wáyé whatever ti lẹ́gbẹ̀ẹ́ bá rí we might all see it in different way. Then. For me, I am seeing it in the way that you are a kidnapper. Maybe for organ harvesting, and you are kidnapping her to keep your lies going. Because ìyá ìbejì bá bọ́ta àṣírí máa tú. Gbogbo bẹ́ẹ̀ ṣe coerce Fọlá tẹ̀rí Fọlá lò ẹ̀rí Ìyábẹ̀jì lò bẹ́ẹ̀ náà. Yes. That is why he, that is why Fola is still roaming about the streets of Nigeria today. Because Fola is doing your bidding for you. Whereas Beji cannot do the bidding. You were trying to say a few days ago that Baba Beji has no capacity. You didn't want to call it as capacity. A, a man that has no capacity, that knows how to collect money from you, A man that is working with uh, Lagos state government has no capacity. Àbí wo ló ní capacity? Lo mọ right from wrong. A man, I will tell you that Taofik ó pẹ̀lú àwọn tó gbé ìyá bèjì tí dọ̀kásì pé kó lọ help Baba beji. Taofik ṣọ́ ilẹ̀ ti ṣọ́ ilẹ̀ rí tàbí bá ní máa ń sọ ṣọ́lẹ̀ tẹ o because bàbá bàbá bìjà ti sọ á ti mention àwọn tó help ẹ tó support ẹ To ń gbé lọ sí police tó ń gbé ọmọ yẹn sí mortuary bàbá bìjà ti karúkọ ṣọ́ ilẹ̀ tẹ̀ tí dọ̀kásì bá ń tiẹ̀ ṣọ́ ilẹ̀ tẹ̀ tó bá tiẹ̀ máa mú ẹ ìwọ̀nba ni ẹjọ́ tó máa dá ẹ tó bá pọ̀ ń fẹ́ fún ẹ ní owó tètè yá gba owó yẹn tó bá pọ̀ fẹ́ mo fẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ tètè yá gba fifty million tó pọ̀ ń fẹ́ gbé tẹ̀yẹn kó gba fifty million lọ́wọ́ ẹ̀ kó wá máa ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn lọ àti sábà tẹ̀ mú ẹ fifty. owó yẹn ló fi dè yẹn mọ́lẹ̀ ìyẹn á rò wí pé owó kan wà níbì kan ni pé à tó bá dẹ̀ ti di pé ẹ mọ̀ tó bá ti di pé ó ti ń sọ̀rọ̀ ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn òun máa òkété máa jẹ́ kó ṣiṣẹ́ ẹ débi pé kò ní lè padà sẹ́yìn mọ́ ṣó ti yé yín ohun tó kété ń ṣe fún ni ẹ o á jẹ́ kó ṣiṣẹ́ ẹ débi pé kò ní lè padà sẹ́yìn mọ́ òun kè má máa retí pé òun fẹ́ gbowó ṣó ti yé yín ibi tó ti wọ gbàgà nìyẹn mo hunt good morning fàṣàkí fúnkẹ́ mu kíyín mo tún ráyè bàkàrẹ̀ ṣótiyé ibi tó ti máa kó sí gbàgà nìyẹn ó dẹ̀ ti kó sí gbàgà already because most of nǹkan tó ń sọ kò tálè mọ nǹkan tá à ń sọ lórí ikú ìyá àbèjì ọ̀rọ̀ ikú ìyá àbèjì là ń sọ kí ni tó pa ìyá àbèjì ẹ̀wọ̀n tí dọ̀kásì ń lò fún ó fẹ́ ká distract so owó tí dọ̀kásì náà ń gbélẹ̀ kò sówó kankan bì kan tówó kan bá wà ń bì kan ni o ò ní máa gbé àkáǹtì ó dẹ̀ ní ó ti wà freedom eh, jubilation ó gbé àkáǹtì lẹ̀ ó eh, gbé nọ́mbà lẹ̀ a ó ṣẹ̀ṣẹ̀ máa wọnú nọ́mbà inú whatsapp nọ́mbà yẹn wá kó tó ṣẹ̀ṣẹ̀ wá gba àkáǹtì tó fẹ́ẹ́ fi owó sí sẹ́yìn gan mọ̀ pé òun ọlọ́pàá ṣì wà ń ni mo tún mò ń sọ fún gbogbo yín nìyẹn o mo tún tún fẹ́ dìbì kan síta nìyẹn. tóun àtàwọn ọlọ́pàá bá ti sẹ́tù tí báǹkì ẹ̀ bá ti wà open ẹ kò ní ṣe kíni kò ní ṣe bó ṣe ń ṣe yẹn kò ní ṣe bó ṣe ń ṣe kí ni ó ń lo àdàdàmọ̀dì fún yín ni àwọn tó dẹ̀ fẹ́ fowó síbẹ̀ gan àwọn gan ti já ń pé a ò tún fẹ́ máa tún lo àwọn fi sanwó lẹ́ẹ̀kejì ṣó ti yé yín kò dẹ̀ fẹ́ kí àwọn kan lọ ó nídìí owó láti fi dìtẹ́ẹ̀nì àwọn ẹran kan mọ́lẹ̀ torí next year náà tún ṣì wà ń bẹ̀ ọdọọdún ni àwọn fẹ́ máa rórógbó ọdọọdún ló fẹ́ máa ráwùsá ẹ má gọra yín ṣé ń gbádùn mi mílíọ̀n yẹn á lè máa support àwọn family. ẹ̀ bọ̀ tó bá ń fún ẹ ní twenty k lẹ́yìn ten k lọ́la bọ́ síta kò sọ̀rọ̀ ten minutes ìyẹn ò ń ṣòwò o because ten k yẹn gan kò tí kò tí ka owó bọ́ọ̀sì ẹ kò tí ka owó data ẹ so if you now if you know you want to use your family to make money make a genu a, a, a, a substantial amount of money because ọba sọ pé kò má kò má ṣe oyè má ṣe ni so n kọ ẹyin sì pé kọ́kọ́ gba cool one million lọ́wọ́ ìnà i mean one wọ́n tí wọ́n kò fẹ́ ṣe iná kọ́kọ́ gba cool one eh, one million náà ni. one million kẹ. ọ̀sán wo nàìjíríà yẹn tẹ̀ máa ń ṣe mí bá kan. gbàgbé ló bá fi ná one million tán nígbà tó bá rẹ́jọ́. kọ́kọ́ gba cool one million lọ́wọ́ ìnà pé Dorkas ṣọlá you want me to be doing your bidding kọ́kọ́ sọ one million sínú account fún mi then wo tó bá ṣe fẹ́ sí ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ máa fún ẹ tó o bá ṣe bẹ́ẹ̀ yẹn mùmú ni ẹ o because ten k twenty k yẹn kò ṣe anything ò ń ẹ jẹ́ tọ́wọ́ ọlọ́pàá bá bẹ̀ o ti lọ nìyẹn o but at least tó bá ń san tó bá ń san tó bá ń san one one k fún ẹ eh, one one million fún ẹ pa pa pa show tó bá ń ṣe wàá mọ̀ pé ìyẹn ṣe máa tọ́jú àwọn fámìlì ẹ̀ á sì dẹ̀ lè dẹ̀ tó bá fi máa dé láti prison padà so kò ṣọṣe and like I said you are not the one you are not the one controlling that your account it's the cast ó gbé ẹṣin wá ó gun ẹṣin wá ká lẹ́gbàá mọ́lé ni why, how would you know how to actually go back to delete that comment? How would you know how to go back to delete that comment? The cast came back to delete the comment and now said the show the show Taufik did this morning is to counter what Legba what that Legba came for him first. Kò lè kántà kò lè kántà show me. Ọ̀bí kò ní Dorcas fúnra rẹ̀ ò lè kántà ẹ̀. Dorcas náà king of manipulation kò lè kántà ẹ̀. So tó bá máa náà máa kántà ẹ̀ ibi tí mo ti sọ pé kí ni oògùn olófò ìyá àbèjì á ṣàlàyé ẹ̀ ohun tó ń pè ní káńtà nìyẹn ṣótiyé kí ló mọ̀ ń pa kú ìyá àbèjì á sọ̀rọ̀ ń pa ẹ̀ ìyẹn ni pé káńtà ẹ̀ gbọ́ pé wá ń sọ nǹkan míì tó yàtọ̀ sí tí mo sọ yẹn irọ́ ni kò sí nítorí ó kàn lo ó kàn lo caption yẹn ni ó yẹ ká ẹ mọ̀ pé inú tó bá sọ pé èèyàn manipulation kò sí ní tí ó lè in fact ó lè fi ìdí ẹ̀ manipulate tó bá rí pé bọ̀bọ̀ yẹn owó gan fẹ́ ka ó lè gbédìí ẹ̀gàn lẹ̀ fún pé wá kínní ìmọ̀kú ti ń fún ọ lamẹ́ríkà jẹ mo ti ń fún ọ ní London jẹ ìwọ náà jẹ́ ń bẹ̀ jòbótúlà ti jẹ́ ń tiẹ̀ kí ni bọ̀bọ́ yẹn náà fi yàtọ̀ sí jòbótúlà ìyẹn kàn sì dúró du jòbótúlà náà ó kàn pé ibi eyín yẹn bó kété irú eyín òkété náà kò fẹ́ yàtọ̀ sí tọ́bájọ kìsì ra wọn invert ẹja agbẹ́ja mi nínú mi so kò sí nǹkan tí yẹn fẹ́ kanta nínú show mi because ohun tá à ń sọ tẹ́ bá wo gbogbo ohun tá à ń sọ gan ohun kọ́ ni bọ̀bọ́ yẹn dáhùn sí òun fẹ́ gbé ọ̀rọ̀ lọ síbòmíì entirely ni so which means èmi ò lè bá wọn lọ síbẹ̀ tó bá fẹ́ ká ṣe yẹn kí dọ̀kásì kọ́kọ́ lọ sọ́dọ̀ ọlọ́pàá kó lọ yanjú nǹkan tó wà ń bẹ̀ tó bá ti wá dé ẹ̀hẹ́ ìwúlò tó ń fẹ́ máa ṣe yẹn àwa ìyẹn máa yí sí ìyẹn máa yí sí. ó ọpọlọ ẹ ò pé dọkásì ọpọlọ ẹ kò pé so back to my point Rosula Foundation please gbẹdùn e sí síkà o because agbára ẹ̀ ò ká nǹkan tó wà nílẹ̀ yìí o agbára ẹ̀ bá ka wàá ti stop ẹ̀. and whoever Rosemary Adekola mọ̀ lọ́wọ́ tí a mọ̀ pé ó ń support ẹ̀ tó ó lè má gbójú ẹ̀ jáde but ó ń pariwo ẹ̀ káàkiri pé Rosemary ló fún un lówó bí Rosemary ló tún fún ní ten ní fifty million yẹn kó wá fi kó àwọn ọmọ ẹ̀ padà ó rí pé tiẹ̀ ti ta mi rò pé mi rò pé mi rò pé àwọn viewer ẹ̀ wọ́n six hundred mọ́ ìwọ pé pé one thousand two thousand ìyá ẹ̀ gan ó ti lulẹ̀ ìwọ náà ti lulẹ̀ nobody's doing fracas with you wọ́n yẹ kó bọ́ síta kó wá ro tẹnu ẹni. bẹ́ẹ̀ni. ẹ jọ o ẹ̀yin bí èlò tẹwàá mi báyìí o ẹ jọ ẹ bá wa fowó sínú àkáǹtì yẹn o. àkáǹtì mo kí ni ẹlẹ́kan ẹ̀yin èèyàn ẹ bá wa fowó sínú àkáǹtì. ṣóòtù mo kọ́kọ́ ṣe wà lórí péjì mi ẹ bá wa lọ dá sínú àkáǹtì ẹ àbíkẹ́ jagaban ẹ bá wa lọ dá sí i àwọn èèyàn ti ń dá sí i àwọn èèyàn ń dá sí i in fact iná èèyàn mi lánàá wọ́n dá sí i in fact tó bá tún máa di bíi Friday èyí tó ṣe dáadáa díẹ̀ ó tún máa wọbẹ̀ àwọn èèyàn ń pè mí tó bọ́ ṣe ń bọ́ ṣe ń dá sí díẹ̀ tó jẹ́ látọ̀dọ̀ tèmi bí o mi mọ̀ látọ̀dọ̀ wọn kíni but gbogbo èèyàn pátápátá generally ẹ dá sí ẹ dá sí ṣó ti yé yín so mo fẹ́ fi ọ̀sẹ̀ yìí ká fi ṣe <coughs> ẹ pagbola rẹ̀ ṣe ń dúró dè lórí ọ̀rọ̀ ti àwọn ọ̀dọ́ ọlọ́pàá pé ká lè mọ̀ lórí àwọn ti àwọn family yabage àwọn ẹ̀pàgbolin a ṣe ń dúró dè tó bá ṣe findings yẹn tán so àmọ́ ìgbà tá a máa fi bẹ̀rẹ̀ sí tiwọn àwọn yẹn so kò sí problem so ẹ jẹ́ ká ṣe máa gbọ́ shows wa yìí lọ. ìyẹn one thousand two thousand three thousand ààrẹ láàrẹ o gbogbo adébì kan tabako gbẹ ta join it together adé ibì kan ọlọ́run la fi bẹ̀rẹ̀ yẹn. okay so ìyá Pali Kiss náà. No o sì lè wọ́n náà ti lọ dípa rẹ̀ sínú ẹ̀ o. àkáǹtì yẹn ni. ìwọ pẹ̀lú àwọn tó in prison ọmọ yẹn ìwọ ló ń fún ní twenty naira lẹ́nìí ló ń fún ní two hundred lọ́la. máníjà ṣé fọlákẹ́ ni ẹ ń porúkọ ẹ you are you are actually part of the kidnapping yes, racketeering o. mo sọ ń bìbà ilé ẹ̀kan wípé. I am telling you. òun ló o ìyá Balikis ó sọ wípé ó sọ wípé máa fún. àdùjọ FM ẹ bá pariwo jáde àwọn náà ti ìyá àbèjì mọ́lé o kí ìyá àbèjì because ẹrí ọmọ yìí tó ń sick tí ẹ bá fi ṣe nǹkan kan kí ló mú yín tí ẹ fi lọ kẹgbẹ lọ sí hospital ẹ pariwo síta ẹ pariwo síta àwọn èèyàn ò dá sí ọmọ tó ń ṣẹlẹ̀ sọ́wọ́ yìí kí ló mú yín tí ẹ gbé lọ sí eh, hospital ẹ jọ Rosula. Rosula I mò ń larúkọ ọmọ ẹ lórí yìí because I, I'm just tired that we're not touching we yes we're touching on her but we're not mentioning her name she is the one that engineers all this thing she is the one that shows she's the one that sent the cars to the police the police officers the cars is going to be using She's the one that does everything. You, Rosula, carried a grave, a grave responsibility in this matter. Because the cast, the reason why I'm saying this is that the cast will not be able to have attained all she's done without the backing of Rosula. The cast would not have been able to go to all these police officers that they're using without the help of Sula. Nígbà wo ni Dorcas dé Nàìjíríà? Ta ni Dorcas mọ̀? Ẹ jọ̀ọ́. That is why I'll keep saying Dorcas, no, I mean, Rosula is the one, the main, uh, the main objective ní orí ọ̀rọ̀ tá à ń If you can empower someone to kill, to murder, to kidnap, Rosula must be arrested. I am saying this. If by the time they've done all their investigation and they find any link, any link at all, linking Rosula, Atu or Atta to this case of kidnapping exploitation, the famine, murder, Rosula must be called to justice. Because you empowered Dorcas Adeyinka, you empowered her. Dorcas Adeyinka knows nobody in that country. You are the one. Ẹ tẹ̀ dúró. A ṣì ń sọ empower kó tó di pé wọ́n empower ẹ̀ in fact ó lè má gíràn tó yìí ayé ẹ̀ lè má bàjẹ́ tó yìí ayé ẹ̀ lè má làbàskẹ́ṣì tó yìí kí ni wọ́n wá ṣí ṣọ́ọ̀bù fún ni in fact ṣáà mọ nǹkan tí wọ́n kó nínú ayé tó ń ni ẹni tí wọ́n ṣọ́ọ̀bù fún ṣọ́ọ̀bù ti lulẹ̀ ṣọ́wọ́n tó wá fẹ́ ọ́n ẹni tó bá máa dáṣọ fún yàn tọrùn ẹ̀ lá máa kọ́kọ́ wò ohun tó náà òun ṣí ṣọ́ọ̀bù fún òun náà yẹn lọ́wọ́ ṣé òun gan rí olùràn lọ́wọ́ so ọ̀dẹ̀ ni tí ọjà bá ti tọ́jà bá ti tán pátápátá ló ń kù gbogbo àwọn nǹkan tó dá ń bẹ̀ pátápátá ti kúrò àwọn nǹkan tí ò gbádùn lọ́dẹ̀kùn bẹ́ẹ̀ yẹn ẹni tí wọ́n ná ṣí fún àsìkò tí gbogbo èèyàn ń báyàn raṣọ pátápátá ó wà nàìjíríà àsìkò ọdún àsìkò tọ́wọ́n èèyàn tún máa tún ṣe pé bí àmú ká ṣí ṣọ́ọ̀bù ká ṣe kí ni gbogbo èèyàn báyìí ń sìn oníkálùkù ń ṣí ṣọ́ọ̀bù ẹ̀ ibo ló wà ó wà ní nàìjíríà kí ló gbẹ́kẹ̀lé owó bára owó bára kí ni bíi pé kí ìyàwó àtọkọ máa jà ká fọkọ bá ìyàwó jà ká fi ìyàwó bá ọkọ jà ká fi ẹbí ká fi bára jà nǹkan tó gbójúlé nìyẹn inú nǹkan tóun ń ṣe yìí mi ì mọ bó ṣe ń di owó fún àwọn tó ń lò mi ì mọ bó ṣe ń di ọlá fún àwọn tó ń lò òun náà tún wáá kó ọrọ̀ jọ níbi iṣẹ́ ibi ẹjọ́ ibo ló gúnlẹ̀ sí ó ń sá kiri ni ó kó wọnú bí ìjàpá tó kó wọnú karahun òun gan ò rí ayé gbádùn òun gan ò rí ara ẹ̀gán gbádùn òun gan ń sá kíjokíjo kiri kò rí ìgbádùn ayé ẹ wo àwọn nǹkan tóun náà ti tara bọ̀ wọ́n ṣí ṣọ́ọ̀bù bíi mọ́tì kíní kan thousand pounds fún yàn ìbò ló kó wẹ́ẹ̀sì ìbò ló wọ́n wá ọ̀wọ́n tó wá ń tàn jẹ tó máa ń parọ́ yìí nígbà tó kọ́kọ́ sọ pé òun máa òun ti ń ṣí ṣọ́ọ̀bù kan ó ń ṣe fọ́níṣọ́ ẹ̀ lọ́wọ́ second ṣọ́ọ̀bù ní London bó ṣe tàn wá jẹ tàn wá jẹ tàn wá jẹ tàn wá jẹ lélẹ́yìí ibẹ̀ ọ máa ń celebrate irọ́ ni irú èmi náà sì ká ní mo ṣì wà bẹ́ẹ̀ sí kí n sọ pé ah mo eh, ti ṣí lẹ́gbàá shopping complex àti estate housing estate sí eh, inú àjà ẹ bẹ̀rẹ̀ sí rí congratulation lọ́wọ́ máa kọ kiri lẹ́gbàá congratulation lọ́wọ́ máa ń bẹ̀ congratulation lẹ́gbàá for your housing estate for your kini eh, shopping complex bó ṣe ń ṣe bẹ́ẹ̀ nìyẹn irọ́ ló máa ń celebrate bẹ́ẹ̀ yẹn irọ́ ló máa ń celebrate. Hmm? ẹni tó sọ wípé òun máa ń wà sí kíní kan eh, wà sí ìdí wà sóko wà sẹ́pọ̀n ẹ kò yà wá lẹ́nu wípé dídò pínkì dídò rẹ́dì òun là ń rí àìtí ìfẹ́ sọ̀rọ̀ ni o àìtí ìfẹ́ sọ̀rọ̀ ni ẹ kẹ́ ẹ lè mọ ibi tí ayé ẹ ti bàjẹ́ dé kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀wọ́n ọ̀wọ́n Eh, kí ló kọ zekezekezekebula ẹ mọ wọn tó ń pè bẹ́ẹ̀ zagazagasagabula ẹ eh, ajagora you do it ajagora you do it òun oh, god òun oh, sekesekeseke bula òun oh, zagazagasagabula ó lè kúrò láti London wá ti wá gba sí Nàìjíríà ooo ìyá abẹ́jì ti ṣe kí ni ìyá abẹ́jì ti páyín lọ́nda ndọ́kàsí ẹ̀mí ọ̀run ẹ sọ̀kalẹ̀ àwọn ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀ ṣàkàṣàkàṣàkàbúlà àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ajakura ajakura we do it àwọn tó jẹ́ wípé inú ẹ̀mí náà ti ń rìn àwọn tó jẹ́ wípé. Against all the police officers that she uses, you are the one You are the one, the police officers, that actually... You know, comments anyway. Do you remember when Olawa Gbogboro said something about Mama Nwolowo when he told Soji that people said the woman's skirt so there no that these people cannot do. But ah, ṣàmọ ṣàmọ ṣàmọ ṣe bí gbogbo sọjí sọ ń gbà yẹn àwọn èèyàn náà tún sọ ọ̀rọ̀ yẹn jà kirikiri hmm? àwọn scott pé tó bá ń bá obìnrin ṣe kinní lọ́wọ́ tó máa ń scott tó yẹ pé omi máa ń jáde nínú kinní eh, ojú ara wọn yẹn tó máa máa rí kinní yẹn òun ló ń sọ kí ni ṣe dé bẹ́ẹ̀ you know, arrested Olowoshibi are the ones that knew about this case. They knew about when they were doing the charity. Nígbà tí wọ́n ṣe charity wọn, wọ́n lọ sí police station. Police station wá approve ẹ̀. Àwọn police yẹn gángan ni wọ́n tún wá ṣe kí ni wọ́n tún wá harass Olowoshibi. Ẹ jẹ́ ká gbọ́ ti sister wa tó bá ṣe díẹ̀. Ṣé yẹn make sense àbí ṣé ó make sense ṣá? Àwọn àgbà gbọ́ yẹn náà àtúnfilé. When you now turn around and try to lie that Olowoshibi kidnapped the twins and the mother, when they actually came to your police to seek for help, ṣé ẹ fẹ́ máa purọ́ pé kò tó pé kò sí dátà kò sí nǹkan kan báyìí ẹ fẹ́ máa purọ́ àbí ẹ fẹ́ kí àwa fúnra wa as a Nigerian citizen kàmáwó sí kàmáwó sí police station sí ká máa gbé phone? ká máa record yín because you can lie and say eh, kò sí kinní kankan kò sí kinní kankan. It will come to a stage now that we've got to have to you know, support and defend ourselves against Nigerian police. I meant the bad one, not the good one that are doing the job right now. The ones that Doka said she bribed. Yes, Doka Sadiyinka said she gave the police officer some bribe. And she said she recorded it. I'm talking about those police officers that Dorcas bribed. I'm not talking about the entire police officer. No, I'm talking about the one See Dorcas sọ pé wọ́n gba owó lọ́wọ́ and she said she's got approve of it. Pat, so hopefully, Pat, when she's been apprehended, she will bring out the proof tẹ́ bá fẹ́ change ẹ lè change ẹ. right now. ẹ ká dé létí comment the reason why I came out today is just because I want everyone to know that if Rosula Atu did not empower Dorcas Adeyinka, we're not going to be where we are today. She herself is not going to be where she is today. She's not going to be running. She's not going to be a fugitive. Someone will not die in her foundation. Maybe you're not maybe you're not getting what I'm saying. Maybe you're getting it. But my own point of view is that if Rosula had not encouraged this girl, holding her up, na ìjà náà ń pè bí wọ́n máa dá àbíkẹ́ wọ́n máa dá dọ̀bálẹ̀ níwájú mi wọ́n máa dọ̀. Can you actually imagine if that actually happened? We go to the police station. And they now said to me, I should prostrate or kneel down for someone that's been bullying my family, my children, maligning me, defaming me, continuously for two years before someone actually raised up to put a stop to it. Now the police will now say, eh, madam, ẹ kúnlẹ̀ à. ẹni yẹn ń dárúkọ spíkà yẹn ń dárúkọ kò mí nìyí pé bí àwa là ń dárúkọ ṣó ti yé yín the lady in record message you are playing legba is saying the exact thing i just i know but kẹ̀ máa kó jẹ́ inú kíní ẹ̀yẹn ẹ gbé ẹ dárúkọ bẹ́ẹ̀ ṣe fẹ́ dárúkọ ẹ̀ ṣó ti yé yín. when they when Abike now i'm just saying no apathetically ni o tí Abike bá wà kúnlẹ̀ tó wá bẹ̀bẹ̀ ẹ wá ẹ snap ẹ pátá ah! ẹ ti wá jàjà lórí Facebook all these things for Facebook validation. Yes. ẹ wá jàjà lórí Facebook pé ẹ rí ó ti sọ fún yín do you know who I know? Uh, I am telling you do you know who I know? Yeah, welcome. ṣe ti rí ẹ ti rí ẹ ti rí ẹ ti rí ọ̀gá yín ọmọ mi òun pa Àbíkẹ́ lọ́mọ ẹ ọmọ mi ọmọ mi bẹ́ẹ̀ tó bá ti gbọ́ ọmọ ẹ náà o sì máa kọ́pì ẹ̀ wàyí kan bí ẹ mò lọ nìyẹn o àbí sọlọ́n kọrin yẹn ta ló ń ṣe ta ló ń ṣe kinní yẹn Dorkas ọmọ ẹ ọmọ ẹ that's what you wanted àní pèèyàn lórí ká wá fi ibi orí yẹn ká wá fi tẹ̀lẹ̀ Àbíkẹ́ will always be your boss ṣé mo pé ẹnu ara ẹ ẹnu ara ẹ ló fi lọ sí ọ̀dọ̀ ẹ ló fi lọ sí ọ̀dọ̀ ọba òfìfẹ́ tó sọ fún pé i am the secretary àbí gbàgbọ́dọ̀ ṣe know you are a slave under Abike. You know you are a grafter under Abike. Ìwà àgùntàn aṣọ ń lò. Ìwọ to, tó tó tí ó mi ìrókò tó five foot gan. Tó bá sì tó five foot that means you are you are a draft. Ó wá ń pe èmi ọmọ olùkà fàtà. So gbogbo nǹkan tábì kẹ́ ń pe rẹ̀ yẹn ó ń dùn ẹ̀ gan ni. Ẹ́ gbogbo nǹkan tábì kẹ́ ń pe rẹ̀ yẹn ó ń dùn gidi gan ni. You wanna be a tall girl? You want to be the most beautiful girl, flawless skin. Did you not see that physique? Did you not see the shape? Ṣé o rí ni? O rí ọwọ́ yẹn bó ṣe gùn. Ṣé ọpẹ́ téèyàn bá máa gùn? Ẹsẹ̀ téèyàn bá máa gánlẹ̀ ẹsẹ̀ ló máa gùn. O rí ẹsẹ̀ bó ṣe gùn ni. O rí ọwọ́ yẹn bó ṣe gùn. O rí ẹnu yẹn, o rí ojú yẹn. The features the uh, Abike has, you cannot have it. You are dying to have it. But with all these 50 million you've got, you know you can have it. All the 50 million you got, you want to use for empowerment. Empower your image. Please, go and empower your image first, rather than you using filters. Go and empower your image. You can go, oh, see, because you don't Turkey. Instead of you going to Turkey, you're going to Turkey to go and fuck your brain out. Taking a married man to Turkey to go and fuck his brain out. Right? Because you mo ń pè misplaced priority nìyẹn. Ó oh, tí níbi tó ti gbé ń gé wọ́n máa gé ẹsẹ̀ méjèèjì. Wọ́n gay. Oh my wọ́n oh my ṣe oh my god, bó ti lè tó ṣe ní ọkùnrin kan òyìnbó There's a lot of surgeries that can be done to control your image to correct actually your image because èyí image ọlọ́run rí pé ó máa fit ẹ lọ́lọ́run fún ẹ image ọlọ́run rí pé ó máa fit ẹ ló fún but if you're not arguing with God that oh my God I do not want this kind of image I need to sort it out Why kọ́ ṣe ojú ẹ yẹn náà tó bá ṣe ojú ẹ yẹn wàá wá ṣe ẹsẹ̀ kó ga wàá wá ṣe igbá ẹ̀yìn ẹ wàá wá ṣe ọyàn gbogbo yìí o lè fi oh owó tí wọ́n fifty million Yeah, please go and use that fifty million to do what you supposed to do please tó bá ti wá ṣe kó wá bọ́ ta alẹ́ compare wa tàbí kẹ́ but for now you can't do that so tó bá wá mú àbíkẹ́ wọ́n wá gba àjọ̀bálẹ̀ fún ẹ kó bẹ̀ẹ́ do you know who I know? Do you know who I know? Where are they now? Where are those people you know? Adebisi Owolabi, thank you. Just Please, where are they? Tí wọ́n fi pè é pé wá sí police station. Because if they actually are people of influential personality, they shouldn't even. Dorcas, yẹ ká tún béèrè lọ́wọ́ yìí. ìwọ ni kó o dáhùn sí ìbéèrè yìí o ìwọ náà dẹ̀ ló gbọ́dọ̀ dáhùn sí because ìbéèrè ẹni ṣé ọlọ́pàá pè ẹ́ àbí wọn ò pè ẹ́ lórí kéèsì ìyá àbèjì ṣé wọ́n ní kó o yọjú àbí wọn ò ní kó o yọjú kí ló sì ń dá ẹ dúró ìwọ tó jẹ́ pé onílọ́ọ̀ lórí ìdì lọ́ọ̀yà ni ẹ́ ó dẹ̀ tún kó àwọn lọ́ọ̀yà tó tún fẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ dání kí ló dé tó lè yọjú sọ́wọ́n lọ́pàá kí ni nǹkan tó le nínú ọ̀rọ̀ ìyá àbèjì yìí gangan gan kí ni tó le nínú ọ̀rọ̀ ìyá àbèjì yìí tó di wípé òun sá síbí òun sá sọ́hùn n tó ṣẹlẹ̀ gangan ni kó ṣàlàyé fún wa. kí ni tó ṣẹlẹ̀ sí ìyá àbíjì ní kíá ẹ̀ gbogbo àwọn tó ń kó síta yìí wọn lè help in fact olójú dúdú tó ń jẹ́ sábọ̀dù òun gan ti ó ti rí àwọn nǹkan tó yẹ kó rí tán bọ̀ ó kàn fẹ́ máa dọ́gbọ́n ó rí pé ó ti ba ó ti ba ògo tiẹ̀ náà jẹ́ ká mọ̀ pé òun fúnra rẹ̀ ló ba ògo ẹ̀ jẹ́ òun náà ti rí ṣé o ti rí bó ṣe máa máa lọ nìyẹn but kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ìyá àbèjì kí ló dé tí wọ́n fi máa tìtì ìyá àbèjì bẹ́ẹ̀ yẹn ìwọ ló gbé ya kí lórúkọ ẹ̀ wá o orúkọ nǹkan mi tẹ́ ẹ mọ́ ìwọ ló gbé ya yẹn wá o tó ní kó wá sọ̀rọ̀ bí ìyá àbèjì ṣe jà lólè sórí pé ọlọ́pàá ò nídìí láti sọ pé kinní wọ́n tún tún gẹ̀ẹ́tì ibẹ̀ yẹn wọ́n tún mú information wọ́n tún rí information kún information wípé ó parọ́ mọ́ òkú defamation of character ó defame ẹ̀ wípé o jalè because ẹni tó gbé wá wípé kó wá jẹ́rìí wípé ó jalè nǹkan tó yẹ kó kọ́kọ́ wà lọ́kàn ẹ̀ ni wípé ìyá àbèjì já mi lólè o ẹnìkan dẹ̀ ṣe analysis wípé tá a bá wo obìnrin yẹn kò fẹ́ gbé kọ́ yẹn lákọ̀ọ́kọ́ in fact ìjọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ kó fẹ́ gbé wá ó yẹ kó o ti bá a sọ àìbá sọ ó ẹ̀ṣẹ̀ lọ bá a sọ lẹ́yìn kó tó ẹ̀ṣẹ̀ gbé wá ni àwọn èèyàn gẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀ṣẹ̀ lọ kúùpù kọ́ yẹn ìgbà tó tún wọ́n máa gbé wá ìyẹn òde ya fẹ́ tira ẹ̀ṣẹ̀ wọn jẹ́jẹ́ still náà ó sì ní ẹjọ́ láti jẹ́ because òun rí ìyá àbèjì ìdí tóun náà fi ń bá wọn màtírì tiẹ̀ tí ò sọ pé pé nígbà tó ti ń ṣe lóṣù kínní tẹ́ ẹ ṣe lóṣù kejì tí ó dòṣù kẹta tí ò sọ wípé ẹ wá ẹni yìí ẹ ń tọ́jú ẹ ni ẹ yan ẹlòmíì kó wá máa bá yín tọ́jú ẹ òun náà ti níye tóun náà ń gbà because ó kí ẹ kó o ṣe wọn jọ that means òun ló gbà fún nani ìyá àbejì ó tún wá gba mánéjà fún nani ìyẹn náà ó wá jẹ́ òfarán ìwọ wá jẹ́ òfarán chairman òfarán president ìwọ lòun fún wọn ní ìfun tó bá fẹ́ ṣe so ó kí ẹ pé o ṣeun ọjọ́ ó ní nǹkan tó ń fún òun ó níṣẹ́ tó ń bá ẹ ṣe lára àwọn ẹbí yẹn ó ní nǹkan tó ń gbà so ó máa ní nǹkan tó gbọ́ tóun náà gbọ́dọ̀ bá àwọn ọjọ́ àwọn ọlọ́pàá sọ bó ṣe ń gbé wọn wáyìí àti ó ti yé wa wípé wo ò fẹ́ dá lọ ni sórí gbogbo nǹkan tó jẹ yẹn wọ́n máa pọ̀ lórí kéèsì yabiji gbogbo nǹkan tó jẹ ọ máa pọ̀. they should never have invited you they will not kò tí ẹ ní dé ọ̀dọ̀ ẹ rárá gbogbo bó ṣe ń competition yẹn kọ́ máa lọ gbá àwọn èèyàn àbí kọ́ máa sọ kọ́ máa invite wọn wá yẹn ìyẹn nìkan lọ́dọ̀ wọn á ṣe police ọ̀tẹ̀ ní sọ pé ah wọn kọ́ madam don't worry we don't catch your people for you is there anything you want láti máa bẹ́ pé is there anything you want us to do for you ni madam ọ̀rọ̀ àwọn abẹ́ nìyẹn is there anything you want us to do for you madam. We've captured all your all your enemies that you were saying they were bullying you, that they were showing your note. That's what they'll be telling you that we've done. Thank you. For the fact that they call you I to mean, come Susan to the station Manson, anyway shows. Thank you, thank you for that. You are so on point on this issue. Even things nobody ever threw off, you you have bring them to you have bring them to light kò ní bàjẹ́ fún ẹ lẹ́gbà bàbá lẹ́gbà thank you and you too and all of us lágbára ọlọ́run a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ṣe ṣe rí èmi òun ṣe rí tó bá ti jẹ́ pé nǹkan tó jẹ́ pé mẹ̀kúnnù nǹkan tó bá ti jẹ́ ọmọ mẹ̀kúnnù kíní yẹn ẹ̀rí ọkàn gbọ́dọ̀ jẹ́ èèyàn dáadáa láti ṣe and ṣàṣà nínú wa ló máa jẹ́ pé ẹni tí ò wá láti ìdílé mẹ̀kúnnù díẹ̀ nínú wa ló máa jẹ́ pé wọ́n bí sílé olówó gbogbo most of tá bá ní ká mú èèyàn bí i ten percent níbí báyìí seven percent máa jẹ́ pẹ́ ń tó hustle inú arapa hustle yẹn ló jẹ́ pé kẹlòmíì kó ṣe jápa lẹ́lòmíì fi já lọ sí Amẹ́ríkà lẹ́lòmíì fi lọ sí London òun ló máa mẹ́lòmíì so ó ṣèṣì irú ẹ̀yin nísìnyí ẹni tó ti wo tó ti jẹun kánú sí ló máa wò pé ah, ọmọ mi tèmi ti jìyà fọmọ mi jẹ́ kọ́ ọmọ mi máa jẹ gbádùn ọ̀tọ̀ nìyẹn so irú àwọn ìdílé yìí ẹ wo nǹkan tí dọ̀kásì fẹ́ máa ṣe fún wọn ó fẹ́ tún máa lo agbára àwọn èèyàn wọn kó tún fẹ́ lo agbára pé èèyàn yín kó kú gbé ṣe so now ẹ wá ìmájì pé káwọn ẹbí yẹn máa wò torí wọn ò ní èèyàn ẹ rò pé wọn ò ná lọ́rùn ẹ rò wípé ìyá àbejì fún ara ẹ̀mí ẹ̀ ò ní jà ẹ rò pé òòṣà àbejì gan ò ní dà yín láàmú kò síbi tẹ́ ẹ lè gbé wọn sí kẹ́ ẹ náà fún wọn ní oúnjẹ gidi tó kí ni ìdí tẹ́ ẹ̀ ṣe jẹ́ ká rí àwọn ọmọ yẹn kí ni ìdí tẹ́ ẹ̀ ṣe jẹ́ ká rí àwọn ọmọ yẹn because ẹ mọ̀ wípé báwọn ọmọ yẹn ṣe rí ò dáa ẹ mọ̀ wípé bí àwọn ọmọ yẹn bí wọ́n ṣe rí kò dáa so àdẹ gbọ́dọ̀ fojú rí wọn bẹ́ẹ̀ yẹn àfi kí ẹ kọ́kọ́ ṣe kí ni kọ́kọ́ gáìdì wọn ẹ̀ ẹ́ rí i pé fọ́tò tó ń gbé jáde fọ́tò tó yẹ pé bó ṣe ń ṣe pẹ̀lú ìyá àbèjì náà ni o tó ń fi fítà tó fi wọn àtà fún wa lórí Facebook